والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الخامس والثمانين وثلاثمائة وعن ابن عباس رضي الله عنهما قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ذات ليله فقمت عن يساره فاخذ رسول الله صلى الله عليه وسلم براسي من ورائي فاخذ رسول الله صلى الله عليه وسلم براسي من ورائي فجعلني عن يمينه متفق عليه وعن انس رضي الله عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم فقمت أنا ويتيم خلفه وأم سليم خلفنا متفق عليه واللفظ للبخاري وعن أبي بكرة رضي الله عنه أنه انتهى إلى النبي صلى الله عليه وسلم وهو راقع فركع قبل أن يصل إلى الصف فقال له النبي صلى الله عليه وسلم زادك الله حرصا ولا تعد رواه البخاري وزاد أبو داود فيه فركع دون الصف ثم مشى إلى الصف وارثي أنا تدالوري على إنك báwo la ṣe máa ṣe sọlẹ́ à pàápàá jùlọ nígbà tó bá jẹ́ حديث علاقك وجاء حديث عبد الله بن عباس رضي الله عنهما وني صليت مع رسول الله صلى الله عليه وسلم ذات ليلة مس صلاة ولو النبي صلى الله عليه وسلم لور وجوكا فقمت فقمت عن يساره مواد أدر لقبا على في النبي صلى الله عليه وسلم فأخذ رسول الله صلى الله عليه وسلم برأسي من ورائي anabi sallallahu alaihi wasallam àwọn agbá orí mi mú gbẹ̀yìn mi agbá orí mi mú gbẹ̀yìn mi faja'alani an yaminihi anabi sallallahu alaihi wasallam àwọn afi mi sí apá ọ̀tún rẹ̀ muttafaqun alayhi alimami al-bukhari àti muslim ni wọ́n jọ gba hadithi wa hadithi yìí ń tọ́ka sí àwọn ẹ̀kọ́ púpọ̀ nínú àwọn ẹ̀kọ́ yìí òun náà ní pé sọlẹ́tù nàfìlà eléyìí tá à ń ṣe lóru kò sí tó burú nínú ká ṣe sọlẹ́tù yẹn ní jamaa kò sí tó burú nínú ká ṣe sọlẹ́tù nàfìlà ní jamaa eléyìí tó túmọ̀ sí wípé as-salawatu tí wọ́n ní kí àwọn ọkùnrin ọlọ́mọ ẹ̀sìn láwọn masajid kálíbà jẹ́ pé jamaa là ń ṣe ṣíṣe sọ̀láàtù ní jamaa kọ̀ ma lórí asọ̀làwàtù mafurudọ̀ lásán wà ilà sọ̀láàtù nàfìlà náà a lè ṣe ní jamaa gẹ́gẹ́ àná ti ṣe mà wípé nínú sharia islam àwọn sọ̀làwàtù nàwáfìl wà tó ṣe yí pé jàmáà náà la máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ gbà gẹ́gẹ́ bí sọ̀látul istisqa sọ̀látù pàǹtọ́rọ òjò sọ̀látul kusufi wal khusuf sọ̀látù tá a ṣe nítorí pé òyì oòrùn ara òṣùpá ó mú pamọ́ àti èyí tá a ṣe nítorí pé òyì òṣùpá ara oòrùn ó gbé pamọ́ bákan náà sọ̀látul idayn ẹ rí i pé àwọn sọ̀làwátù ìjàmáà là máa ń ṣe wọ́n torí la sọ pé ìtúdọ́gba jù nípa sọ̀làtù làyíd ó ní pé gbogbo ẹni tí ò bá ti láǹfààní àti bá sọ̀làtù làyíd pẹ̀lú imam kọ́mọ ò lè san padà kọ́mọ ò lè san padà so eléyìí túmọ̀ sí pé àwọn nàwáfílù ń bẹ tó ṣe pé àwọn máa ń ṣe níjàmáà qasdan àmọ́ àmọ́ àmọ́ lọ́kàn wa náà pé jàmáà láṣẹ àwọn nawafilul mutlaqo sí wà tó jẹ́ pé wọn kì í ṣe nawafil tí wọ́n ní àsìkò kan pàtó àbí tí wọ́n ní sábàbí kan yàtọ̀ tó yẹ pé èyí tó wọ́pọ̀ jù ni pé ẹni tó ronú pò ń fẹ́ ṣe kọ́ máa dá nǹkan rẹ̀ ṣe ni. so irú àwọn nàwáfíìl bẹ́ẹ̀ tí ìwọ bá bẹ̀rẹ̀ pẹ̀lú àníyàn pé mo fẹ́ ṣe náfìlà kò sí ní tó burú tó ń ta ètí ìdáníyàn kó di imam àbọ̀ ń ṣe ní jama imam ni ọ́ kò sí tó burú kẹlòmínú tún á pẹ̀lú ẹ̀. walakin gẹ́gẹ́ bí tí ó ti hàn nínú al-fiqhul islami ìgbẹ́ntúbà ṣe imam fáwọn èèyàn fi salati al-jumu'ati wal-jama'ati wa fi àwọn àyè mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹni tó bá ń ṣe imam yóò ní láníyàn pé imam lò sọláàtúl jùmọ̀à sọláàtúl jàmáà sọláàtú táǹkì lásìkò bẹ̀rù àsìkò ogun bákan náà ẹni tí wọ́n fà kalẹ̀ kó máa bá sọláàtú lọ nígbà tí imam ò lè bá sọláàtú lọ mọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìwọ́n tó bẹ̀rẹ̀ náfìlà yẹn lóòrù lápẹjù ìwọ nìkan lọ́ọ́ yẹn náfìlà. so ọkàn rí tẹnìkan wá dúró tì ọ ni àwọn olùmọ̀ wa ní lẹ́ẹ̀kan náà wà á rẹ pé mo ti di ìmáàmù báyìí wà á ní láníyàn pé o ti di ìmáàmù báyìí torí pé anabi sallallahu alaihi ló bẹ̀rẹ̀ sọlá fúnra rẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé abdullahi bin abbas anhuma sápá rẹ̀ bidalil ìdí ni wípé tó bá ṣe pé ìníbínú abasi bá ti wá ni ọ̀rọ̀ pọ́gbà mi mú gborí gbẹ̀yìn mi kì bá ti ṣẹlẹ̀ nítorí pé àti bẹ̀rẹ̀ sọ́lá àti sọ fún pé apá ọ̀tún la máa bọ́ sí kì í sapò òsì là dúró sí ó easy ó túmọ̀ sí pé o lè ti bẹ̀rẹ̀ sọ́láàt láì jẹ́ pé ọ̀dà níyàn kó di imam pé imam ni ọ kẹ́nìkan wá kún ọ ìgbà náà ò di imam nù. No gẹ́gẹ́ bí ẹni tí ń kí sọ̀láàtì mọ̀fúrúdọ̀ náà nílò nìkan tó a jẹ́ pé nìkan òun kàn wá darapọ̀ mọ́ ni lẹ́yìn ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sọ̀lá ó di ìmáàmù náà nù nínú àǹfààní tuntun à ń bẹ̀ ìyẹn ni pé nísìnyí sọ̀láàtù náfìlà a kí ní jàmá láì jẹ́ pọ́ jẹ́ náfìlà tí a máa kí ní jàmá nínú àǹfààní tuntun à ń bẹ̀ òun ni wípé ẹnìkan ṣoṣo tí bá ń ṣe sọ̀láàtù pẹ̀lú imam sọ̀láàtù yòówù ó lè jẹ́ àyè ibi tí wọ́n máa dúró sí òun náà ni apá ọ̀tún imam yẹn ni pé imam wà ní ọwọ́ òsì sí òun òun wà lọ́wọ́ ọ̀tún sí imam eléyìí anabi sallallahu alayhi wa sallam ó wí fún wa lọ́rọ̀ ó sì tún ṣe ní ó hù níwà ó wí lọ́rọ̀ ó hù níwà torí di eléyìí báyìí ẹni tó nìkan tó fẹ́ dúró ti imam láti ṣe sọ̀lẹ́ àyè tí ó ti máa dúró òun náà lápọ̀ tún imam ṣé kó dúró lápọ̀ tún imam yẹn sí ọ̀ranyàn ni eléyìí tó ṣe pé tó bá kùnà láti ṣe bẹ́ẹ̀ sọ̀láàtù rẹ̀ bàjẹ́ gẹ́gẹ́ bí ẹni tó dúró níwájú imam àbẹ́ni tó dá nìkan dúró ní sáfù tí ò sẹ́lòmí pẹ̀lú ẹ̀ àbí súnà tí ẹni léyìí tó ṣe wípé tí ò bá dúró lápọ̀tún imam tó ṣe apòsí rẹ̀ ló ti dúró á kàn sọ wípé aláìdáni ṣùgbọ́n sọ̀láàtù rẹ̀ lálàáfíà. so èyí tí ẹ̀rí tọ́ka sí òun náà ni pé súnà ni tí ó sì yẹ ká pati ó yẹ ká mójútó ṣùgbọ́n tẹ́nìkan bá ṣe bẹ́ẹ̀ tó dúró sí apá òsì imam tó fi ṣe sọ́láàtì tó fi parí sọ́láàtì yẹn á sọ yìí pé sọ́láàtì yẹn ń kọ́ ọ̀la làáfíà walakinnahu asaa bi mukhalafatihi sunna ṣùgbọ́n àìdá ló ṣe nítorí pọ́tako sunna anabi sallallahu alayhi ibi tá a ti rí léyìí oníkẹ́ abdullahi bin abbas ó ti bẹ̀rẹ̀ sọláàt lẹ́ni tó dúró sápọ̀ òsì anabi sallallahu alayhi wa so anabi sallallahu alayhi wa sallam wọ́n á ṣẹ̀ṣẹ̀ gbámú wọ́n fi sí apọ̀ ọ̀tún wọn bàtà anabi fi síbẹ̀ anabi sọ pé kó tún sọláàt bẹ̀rẹ̀ ó túmọ̀ sí pé ètò ti ṣe náà kó tó gbé síbẹ̀ ńkọ́ sọláàt náà ni ilé ìjẹ́bù sí jẹ́ mbẹ́ nínú ẹ̀kọ́ tuntun wa mbẹ́ ó ní wípé ẹni tí ó ń ṣe sọ̀lẹ́ ó lè ṣe iṣẹ́ kan tí ń bẹ lára ń tí máa mú kí sọláàtì ọ dára pín tí ó sì ní kó bá sọláàtì rẹ̀ lópin ìgbà tí sẹ́yìn ọba ti pọ̀. mímú tí Ànábì sallallahu alaihi wasallam tó ń gbá Ibn Abbas mú lórí wọ́n sì gbá mú gborí gbẹ̀yìn àtẹ̀yìn lànàbì ti mú báyìí èèyàn dúró sápò sùrọ̀ wá gbá mú lórí kì báyìí kì í sọwọ́ wọn fi mú tó tó wá pọ̀ tún wọn fi mú adé pé wọ́n gbá mú lórí gbáwájú nù tẹ́ má sì gbámú lórí gbáwájú wọ́n gbé gbáwájú wọn kó tó di pé wọ́n fi sáyè rẹ̀ ànábì náà ló sì sọ fún wa pé law ya'lamul marru bayna yadayil musalli madha alayhi lakana alayhi an yakifa arba'ina khayran lahu min an yamurra bayna yadayhi. mo rò pé yé wa ẹ̀hẹ́n ló fi jẹ́ pé tánàbí ń wa òun gan kì í takò torí tó bá gbámú lórí gbáwájú iwájú rẹ̀ ni ọba gbé gbà ó náà ló sì lẹ́nìkan kan ọgbọ́dọ̀ gbá iwájú ẹni tí máa ń ṣe sọ̀láàtù kọjá náà ló sì sọ pé ọgbà mi lórí mú gbẹ̀yìn ètò túmọ̀ sí pé ọwọ́ òòlù anábì fi gbá mú ọwọ́ àlàáfíà anábì wa gbá mú lórí mú gbẹ̀yìn wọ́n á gbé gbẹ̀yìn wọn kọjá wá sí apá ọ̀tún báyìí láàmà sí iṣẹ́ yẹn iṣẹ́ kékeré ni kì í sì ṣiṣẹ́ tó ṣe pé ìyẹn ọmọ ọwọ́ ẹni tí ń ṣe é ránṣẹ́ lọ́ọ̀kan téèyàn wá pẹ̀lú rẹ̀ ńkọ́ kharaja mina sọ́lá wa laysa yusalli a lè sọ wípé ó ti kó ti parí sọ́lá àbí kò sínú sọ́lá torí pé òun ń bẹ lórí pé ó ń ṣe sọ́lá tirẹ̀ lọ ọwọ́ tó fi gbọ́ ọmú yẹn yóò kàn rọra tì ọ́ sí ibi tí ó tì ọ́ sí ni eléyìí jẹ́ ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ mi eléyìí tó tún wà ń bẹ́ẹ̀ òun náà ni wípé. kò burú nínú sọláàtì tá à ń ṣe ká tún máa fìwà fi kọ́ni lẹ́kọ̀ọ́ ká máa fi kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ wo sẹ́tàn àbí wọn ni àbí tún nínú sọlá. bákan náà nínú ẹ̀kọ́ tó a tún rí ń bẹ̀ òun náà ni wípé ká nífẹ̀ẹ́ àti jẹ́ kẹlòmíì náà máa sin wa jẹ́ mbẹ. dáadáa tá à ń ṣe ká nífẹ̀ẹ́ sí pé kẹlòmíì náà máa sin wa jẹ́ ń bẹ̀ kò bá àjọ ọmọdé kò bá sì jágbàlagbà ìlànà Ànábì ìní wọn ò sí kan Abdullahi bin Abbas ń kò pé kíni tánkìọ̀ ẹ̀kọ́ bá bàbá bàbá ó ṣe ṣe nu wọ́n náà fila wọ́n wá ẹ́ ọmọ ẹ̀kọ́ bá bàbá ó ṣe ṣe so subhanallah. anabi sallallahu alayhi wa sallam wọ́n tún rán àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n fi gbá mú ẹ̀hẹ́n tí ó bá yẹ pé anabi bá fi èlé gbá mú ni kò ní parí sọ láti yàn o àbẹ́ mọ̀ bẹ́ẹ̀ káyí pé wọ́n gbá mi lórí mú gbẹ̀yìn àbí òye tó bá yẹ pé wọ́n ra lórí mú gbẹ̀yìn <laughs> káyí pé bá ṣe gbọ́ orí ọwọ́ fún tí orí rẹ̀ hó ẹ́ ok wọ́n ti ní kó ń di sọ láti inú kò bá sáà ni so ṣùgbọ́n ànábì ó ní akàn akàn túmọ̀ àwọn ẹ̀dìn yẹn ni but kì í ṣe pé ó gbà mú ní ọ̀rá mú ó fún lórí so ó fọwọ́ mú mi lórí mú gbẹ̀yìn àwọn àfimi support so n túmọ̀ sí pé ànábì ń fi ẹ̀sìn yẹn ń fi ń náà tó ń ti pọ́ ọmọdé kékeré ni a gbọ́dọ̀ fojú kéré ọmọdé kékeré pé kí ni àwọn ṣe sọ láti wọ́n náà ṣe sọ láti tẹ́ ẹ̀ bá kọ́ lónìí báwo ló ṣe fẹ́ ṣe tó bá di lọ́la báwo ló ti ṣe fẹ́ ṣe ńgbà tó bá di lọ́la bákan náà ẹ̀kọ́ tún bẹ́ẹ̀nbẹ́ wípé ẹni tó bá jẹ́ mọ̀lẹ́bí wa mọ̀lẹ́bí wa a gbọ́dọ̀ ti torí ipá wa ti níyàwó káwa lé wọn jìnnà fámìlì wa a gbọ́dọ̀ ti torí ipá ti níyàwó ká lé wọn jìnnà gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ ṣe máa ṣe lónìí ajaja mo fẹ́ sẹ̀sìn mo fẹ́ tẹ̀lé súnà kìnnì kan ọkùnrin kan ọ̀gbọ́dọ̀ lóbìnrin lóbìnrin kìnnì kan ọ̀gbọ́dọ̀ sí kìnnì kan yóò wá lé gbogbo fámìlì dànù. léyìí tó ṣe é pé tí wọ́n bá wá wá tí wọ́n bá wá wá so kò sí ọ̀nà tí wọ́n tiẹ̀ fi lè rí léwọ̀ á ń bọ̀sibọ́sí pé wọ́n ò tiẹ̀ sùn bẹ̀ tẹni tí ò rí léwọ̀ ni ó sùn ẹ ẹ ẹ jọ bọ̀dá mo ní kí n dé sọ sí níbo ń bẹ̀ oníkóòdé sọ́dọ̀ mi níbo ń bẹ̀ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ o so nítorí de eléyìí báyìí Ibn Abbas sábà pé mọ̀lẹ́bí lọ́jọ́ sáà nàbí sallallahu alayhi wa sallam irú mọ̀lẹ́bí wo gan-an rí ibnu ammi nabi sallallahu alayhi wa sallam ọmọ àbúrò bàbá anabi sallallahu alayhi wa sallam anabi náà sì jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá abdullahi bin abbas abna'ul umuma ni wọ́n jọ jẹ́ wọn ọmọ tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n ọmọ tẹ̀gbọ́n-tàbúrò lágbọn bàbá bàbá ẹnìkan nu wọn ẹ̀gbọ́n ló jẹ́ fún bàbá ẹnìkejì èyí sì ti mà igbe tí anabi sallallahu alaihi wasallam tó bá jọkùnrin tí Ibn Abbas bá jóbìnrin anabi lè fẹ́ o àbí òye wa ó lè fẹ́ tó ń ṣe hùn <laughs> so ànábì sallallahu alaihi wasallam lè fẹ́ kọ́dọ̀ ó tún jìnnà ó tún jìnnà nígbà tọ́mọ ẹ̀gbọ́n lè fọ́mọ àbúrò báwo lọ mọ àbúrò bàbá àtọ́mọ ẹ̀gbọ́n bàbá ó tún jìnnà wọ́n lè fẹ́ra wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìjẹ́ mọ̀lẹ́bí yẹn kú mbẹ́ tó ń pé mọ̀lẹ́bí tó ti jìnnà ni àmọ́ ìjẹ́ mọ̀lẹ́bí ò kú mbẹ́ nítorí pé ibùdó làám síbẹ̀síbẹ̀ ó ń bẹ́nu ẹni tó tún lẹ́tọ̀ọ́ àti jogún èèyàn nígbà tí gbogbo ẹni tó súnmọ́ tó súnmọ́ tó súnmọ́ jùlọ ọba sí sọ ànábì ò lè dànù yàtọ̀ sẹ́lẹ̀yìí ẹ̀rí tún bẹ́ńbẹ́ nípa pé ẹni tó bá jẹ́ mọ̀lẹ́bí ìyàwó rẹ kò sí tó burú nínú kó sùn lẹ́yìn torí pé Ibn Abbas yẹn ó tún jẹ́ ọmọ ẹ̀gbọ́n Maimuna. na tó jẹ́ wa anabi sallallahu alaihi tí ìyàpọ̀ ẹnu ń bẹ nípa wípé ìgbà wo gan la anabi fẹ́ sẹ́yìngbà tí anabi wà nù ihram hajj ni àbí lẹ́yìn ìgbà tó ti bọ́ra alẹ̀ Maimuna àbúrò ìyá Ibn Abbas Ibn Abbas máa wá lọ sùn ọ̀dọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà kò sí tó burú mbẹ́ kí mẹ̀lẹ́bí ìyàwó sùn kó sọ́dọ̀ rẹ̀ lọ́nà tí òfin ní jẹ́ pé ọba yín wà nù lé papọ̀ nígbà tó kọ àtìyàwó bá ń bẹ nù lé o. so nítorí kìí jẹ́ títú ọmọ tí bàbá kọ́mọ làálà bẹ́ẹ̀ bí yàrá ẹ̀sìn òde ni wọ́n máa sùn so that omi gbígbóná kò ní dàpọ̀ mọ́ tútù kò gbọ́dọ̀ fetí kọ́ńtì máa ń lọ láàrin yìí o. kò sì sí ntọ́kàn kí lọ́kàn gánà rí so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àmọ́ kí wàá sọ pé ó lè dànù so eléyìí fi hàn wá pé Ibn Abbas nínú ẹ̀kọ́ tó tún wà bẹ́ẹ̀ ah ó lójú kòkòrò láti ṣètò lọ tó ń tún kọ́ ọmọdé kékeré ni síbẹ̀ làwọn ọmọ ti wá rí lónìí nírò ní ibáyìí táriwo ń sọ ọ́ tí wọ́n ń pariwo tán yóò ha la ilaha illallah ẹ̀yin náà kò ti máa ń tọ́fà ẹ ti máa ń tọ́fà yẹ́sì kí wọ́n gbàgbọ́ yìí nǹkan tuntun di ẹ̀sìn ẹ̀sìn kìíní bẹ́ẹ̀ awọ tí wọ́n ń gbà ní ẹ dàgbà ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe ọpọlọ àwọn èèyàn awọ nífa àwọn ewúrẹ́ wọ́n á ràn dáadáa wọ́n kó fún sínú. Si wọ́n wá ṣe àwọn wọ́n èèyàn mọ́kànlá ságbọ́n bí <laughs> èèyàn tí hypertension ti mú nítorí kínní ẹlòmíì látàárọ̀ kò jẹun ńfẹsẹ̀ lu sẹ́ni ńfẹ̀yìn lu eyín létí ń gbọ̀n pé a máa rin tó máa a máa rin tó máa lónìí ni bí kí wọ́n jẹ wọ́n fọ́ zero kọ́dà ẹlòmíì ò ní lè jáde mọ́ ah òdìdí nàìjíríà wọn náà ẹnìkan ọ̀nà wa o abẹ́yìn rí ẹgbàá ń dè tí yín ẹnìkan wàlúwà ẹnìkan ọ̀nà so ẹ̀yin lẹ́ máa ń tẹ́ ẹ jẹ yó débi pé ka wọ́n jẹ yín bọ́ọ̀lù wọ́n lù yín rọ irọ́ lásán lásán. Hmm? so ẹ sì máa pé ọ̀tọ̀ lẹni tá a gbá létí ọ̀tọ̀ lẹni tẹ́tí ń ro àwọn kan ní ń pawó ẹ̀ ẹ̀yìn kan ń jìyà ni àwọn ọmọ bọ́ọ̀lù ní ìsinyìí àwọn tí wọ́n wọ́n kàn wọ́n kàn ń soge òfò wọ́n mọ gàdí lásán so fún àwọn pé orílẹ̀-èdè wọn fẹ́ gbá fún wọn jẹ́ wọn jẹ́ wọn pé kíní kan àwọn ọ̀dọ́ amú nàìjíríà kan sáà so àmọ́ lóyìnbó tẹ́ ti ń gbowó wọ́n dààmú fún ẹ yóò wá mọ ẹ máa dá wá tíkìlì sí i ah. <laughs> ẹlòmíì bẹ́ẹ̀ lè wọnú àpàtì kọ́ lọ́ọ́ bá ti sí ìdáhùn èèyàn dààmú fún lónìí lónìí nu àtàgbàlagbà àtọmọdé wọn dààmú fẹsẹ̀ ọlọ́run ah, ogun ata àjókòó ẹni sáà àti ìtọ́ ẹni tí wọ́n wà sáfù kan bí bọ́ọ̀lù àbí bẹ́ẹ̀ kọ́ sáfù kan tá a ṣe báyìí sẹ́yìn mọ̀ pé tiwọn àtòkè wálẹ̀ ni àwọn àdánù ni níbi bọ́ọ̀lù ẹni tí wọ́n sì ń sinú àwọn gòkè ni àbí òye yín sẹ́wọ̀n káwọn bọ́ọ̀lù àwọn àdánù wálẹ̀ báyìí sáfù kan ti bọ́ọ̀lù ó kọjá gbogbo àtàjókòó yìí alẹ́ nìkan lọ́ọ́ wo bọ́ọ̀lù wọn ilé tí wọ́n ń sọ̀pọ̀tù wa jẹ bó ṣe ní góòlù alùkìyàmọ̀ lọ bọ́ sí ọ̀sẹ̀ lẹ́bàá ní Sudan góòlù ó sì kú bẹ́ẹ̀ ẹ dákun ọlọ́run ọba wa sọ pé lágbájá kí ni kẹ́límọ̀ tẹ wíkẹ́ǹd láyé <laughs> ibi tá nàbí wa sallallahu alayhi wa sallam tẹ́tí ń siwá lójú kòkòrò ká sọ la ilaha illallah kẹ́ǹd láyé iná àánú wọn náà múra sí i bàbá yẹ pé góòlù ọ̀fẹ́ wíkẹ́ǹd torí ọlọ́run dákun má fi àwa sọ láàbù o torí ẹ̀ ẹ̀ tó gbé wa lọ bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ kò sọ ọmọdé kò sàgbàlagbà láyé ànábì sallallahu alaihi wasallam gbogbo wọn gbárí mẹ́sìn yìí gbogbo wọn kọjú ọmọ kékeré gan ni Ibn Abbas gbà yẹn àmì ẹwu àwọn àdéhìí ńláńláńláńlá tó gbà wá fún wa látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó yẹ pé kò yí àgbàlagbà dòní ọ̀pọ̀lọpọ̀ nù rẹ̀ ó túmọ̀ sí pé njọ́ máa èèyàn fún lèèyàn máa gbọ́n lèèyàn máa mà sí torí rẹ̀ kéèyàn ó try láti train àwọn tó bá wà lábẹ́ àmójútó rẹ̀ láti máa ka ntọ́ pàtàkì kún ẹ sì rí i pé bẹ́ẹ̀ lọ́pọlọ wọn máa fẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa dàgbà lọ́pọlọ kọ́lọ́ wọn jẹ́ ká máa dàgbà lọ́pọlọ. Ibn Abbas ara arú àwọn nǹkan wọ̀nyí ara arú àwọn nǹkan wọ̀nyí ló fi jẹ́ ẹni tó lọ ń sàlùbáríkà fún torí pé sì máa ń sunlé Maimuna tí máa ń sunlé Maimuna yẹn ẹnì kan ò fi sọ́dọ̀ ànábì pé máa gbé bẹ́ẹ̀ o ẹ̀hẹ́n káwọn ní ìsìn ẹgbẹ́ àti kú àtàyè rẹ̀ mo bùn àfà ẹ má bùn wá torí ọmọ tí wọ́n máa mú wá jẹ́nẹ́rálì àwọn ọmọ burúkú ni tó bá ti ní máa gbọ́dọ̀ rẹ̀ ẹ̀ so torí àwọn ti ṣiṣẹ́ títí títí apá àwọn ọ̀ka àwọn ọmọ àwọn òpẹ́ yìí ní àdúrà kan tó yẹ pé tẹ́ ẹ bá ti ṣe báyìí ọ̀rọ̀ ni náà ni àbá kan. ó lẹ́yìn pé òun le òun le pé òun ṣe gbogbo àwọn tẹ́ ń kó wá ni. so torí ẹ báfa bá rọ ẹ̀ka ọmọ so nítorí di eléyìí báyìí kì í ṣe kí wọ́n fi bá sọ́dọ̀ ànábì kí so ṣùgbọ́n ọmọ tó fẹ́ ọmọ tí já sàmù ẹ̀wọ̀n káàtì kékeré ni ó ti mú samu Samu àmọ́ wọn tó bá fẹ́ ya dẹ̀pẹ́ náà àti kékeré náà wọ́n ti mú tiwọn náà Ibn Abbas mọ̀ pé oore ń bẹ́ẹ̀ bì kí jìnnà sílẹ̀ anabi sallallahu alayhi wa sallam kí jìnnà sí ìdí ni tó fi jẹ́ pé gbogbo gbà yọ wá ń tòsí anabi sallallahu alayhi sallam ó wá níjọ́ kan kánabi sallallahu alayhi wa sallam ó ti stọ́dì bí wọn là anabi máa ń ṣe kánabi ó tó jí ó ń tún lọ́ọ́ bá rọmi sí inú ayé omi wọ́n sì mọ̀ pé tó bá ti jí ọmọ wa omi tí ó lò so inú ànábì wa dùn wọ́n ti fura pé ọmọ tó ṣe é nù yàtọ̀ sọ́mọ tó rí omi náà àgìtọ́ dànù pé màá rí bí bí wọ́n ṣe pọn omi yẹn nígbà tó sì mọ̀ pé wọ́n máa wọ́n emúná lọ lórílẹ̀‐èdè tiwa wọ́n rí bí wọ́n ṣe wá omi lónìí wọ́n á wò yín ah ẹ̀rí pé àwọn ọmọ ti yàtọ̀ àbí wọ́n yàtọ̀ ànábì sallallahu alaihi wasallam wá ṣàdùà wọ́n ní Allahumma. علمه التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل Ọlọ́run fún ní àgbọ́yé nínú ẹsẹ kò sì wá kọ́ ní ma tafsir wàlẹ Ọlọ́run gbà bẹ́ẹ̀ Ọlọ́run gbà bẹ́ẹ̀ débi kí wọn pe Abdullahi bin Abbas ní habrul umma olùmọ̀ àgbà nínú ìjọ anabi Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ ẹ dáhùn ọmọ sàdúrà fáwọn ọmọ wa kọ́lọ̀ wọn ba kọ́kọ́ wọn máa ṣe kọ́kọ́ wa náà máa ṣe kó fi wọn ṣe kó ń gẹ́rì kó fa wa náà ṣe kó ń gẹ́rì òbí kò sí bá a ṣe máa ṣe àfàdúà tẹ́ bá ń ṣe ń ṣàdúà fọmọ yín pẹ̀lú ògbọ́n ọlọ́run padà gbà náà ni gẹ́bẹ́ tó bá pépè lẹ́yìn ṣe fún tiyín yóò padà mú náà ni so àmọ́ ẹ jẹ́ ká pọ̀ ládùá fáwọn ọmọ wa tọ́. So, eléyìí jẹ́ hadith alákọ̀ọ́kọ́ tó ń mú wa fún wa lónìí yìí. hadith tó wá láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu wọn náà nàbí sallallahu alayhi wa sallam wọ́n ṣe sọ̀lẹ́ à wọ́n ṣe sọ̀lẹ́ àti fún wa ẹ wá ma jama náà jama ti ń bẹ pẹ̀lú anabi ni Anas àtọmọ òrukàn kan tó ń jọkùnrin pẹ̀lú Anas àti Ummu Sulaim èèyàn mélòó ni jàmáà yìí èèyàn mẹ́ta nísìnyí àti rí jàmáà èèyàn méjì jàmáà tọ́jú èèyàn méjì níbo lẹni tí ń bẹ pẹ̀lú ìmáàmù odò àpọ̀ ọ̀tún tó bá pé jàmáà èèyàn méjì ni ọkùnrin kan àtobìnrin kan bí ọkọ àtìyàwó bí ọmọ àtìyá rẹ̀ bí ẹ̀gbọ́n àtàbúrò rẹ̀ níbo lobìnrin ó dúró sí ẹ̀yìn ni o ẹ̀yìn ni o gẹ́gẹ́ bí ẹnìkan ti ń béèrè tó lóun ṣe ìyàwó ẹjọ́ sà ẹ àwọn afẹ́jọ yẹn náfìlà tó máa dúró sápọ̀ tún mi ní abá ọ̀pọ̀ tún rẹ̀ báwo ẹ̀yìn but we ni ó dúró sí equality báwo kí la fẹ́ fi ṣe àní òfin sọ pé kó o dúró sẹ́yìn ẹ gbọ́n tí Ànábì sọ ni akhiruhunna haythu akharahunna Allah ẹ fi wọ́n sẹ́yìn kẹ́ bọ́lọ̀ ṣe fi wọ́n sẹ́yìn kò sí nǹkan ẹ̀rín bẹ̀ kò sí nǹkan ẹ̀rín bẹ̀ ẹ mọ̀ kí tó lọ́ọ́ máa ń sọ̀rọ̀ ọkùnrin àti obìnrin ọkùnrin àti obìnrin náà al ìgbà wo lóbìnrin máa ń wá innal muslimina wal mu'minina so ìnàlmọ́mì náà ti wọ́n sọ wàlmọ́mì nínà mo rò pé yé wa náà lànà bí sọ pé ẹ fi wọ́n sẹ́yìn tọ́lọ̀ wọn bá fi wọ́n sí àpọ́nlé sì ń bẹ̀ẹ̀bẹ̀ torí obìnrin tí wọ́n ń ṣe gàṣọ gàṣọ gàṣọ tí ń tí àyà wájú tí ń tó sẹ́yìn pé wọ́n padà kálábùkù ni sá àyè rẹ ló dùn òun ẹ bọ́ sẹ́yìn so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin tọ́ tí jẹ́mẹ́ àbáwá jẹ́yàn méjì péré tẹni méjèèjì sì jọkùnrin tí ẹni méjèèjì sì jẹ́ ẹni tó ti tójú bọ́ tọmọ sọ̀láàtù ní sọ̀láà bó ni wọ́n dùn ó ẹ̀yin imam ẹ̀yin imam la méjèèjì ó dùn a sì ti sọ wípé wọ́n ní ẹ̀gbà wa kan látọ̀dọ̀ ta ni náà rí Ibn Mas'ud radiyallahu anhu wọ́n láwọn ọmọ ikú rẹ̀ méjì alqama àti aswad wọ́n ṣe sọ̀láàtì pẹ̀lú rẹ̀ èkíní dúró lápò ọ̀tún èkejì dúró lápò imam eléyìí jẹ́ ntí imam abu hanifa tún sọ wípé a lè ṣe bẹ́ẹ̀ so a sì sọ pé rárá a lè ṣe bẹ́ẹ̀ ẹni méjì wọ́n á dúró lẹ́yìn imam ni gẹ́gẹ́ nàbí ṣe ṣe fún sàábì méjì ọ̀kan jẹ́ jabir èkejì ń jẹ́ jabbar ọ̀kan ti kọ́kọ́ dúró lápò ọ̀tún ànábì ó ń bá sọ̀láàtì lọ sọ̀láàtì òru náà ni Jabbar òun adúlọ lápòsí anabi sallallahu alaihi wasallam anabi sì máa méjèèjì ó tì wọ́n sẹ́yìn ló túmọ̀ sí pé ẹni méjì àbí jù bẹ́ẹ̀ lọ́bọ ni wọ́n dúró sí ẹ̀yìn imam tọ́ tọ́ba wọn jẹ́ pé ẹni méjì ti ń ṣe sọ̀láàtì pẹ̀lú imam ẹnìkan dàgbà ẹnìkan pínrín sí ni tọ́ba ti bá sọ̀láàtì débi kan lè jáde pé ta ló ní súwìtì yóò ó ti sáré jáde tó ń ti pọ̀ nǹkan ló ní súwìtì àwọn súwìtì à ó ti bọ́ ọ̀tà so eléyìí á kà kún pé èèyàn mélòó lọ́wọ́ pẹ̀lú imam èèyàn kan so ó dúró lẹ́gbẹ̀ẹ́ imam ọmọ kínkínní ẹ fi sẹ́gbẹ́ bàbá dúró òun lọ́mọ bí bàbá dúró òun náà lọ́mọ so ṣùgbọ́n nínú àdìsí jama mélòó la ti rí báyìí jama mẹ́ta àti anas àtọmọ òrukàn kan àti obìnrin tó. So, àkọ́kọ́ àdìsí kọ́kọ́ túmọ̀ sí báyìí bí sallallahu alaihi wasallam bó ti ṣe ní ìtẹríba tó ga pin ah, ah, ànábì màlá pé òjíṣẹ́ ọlọ́run tó lọ ń sà lẹ́sà Allahu yastafi Allahu yastafi minal malaikati rusulan wa minan nas ọlọ́run bá máa ṣẹ̀ṣà àwọn aránṣẹ́ rẹ̀ nínú àwọn màláíkà a sì nínú àwọn èèyàn ẹni tó lọ ń sẹ̀sà ó wá fira rẹ̀ sílẹ̀ ó wá wá available fún gbogbo kálukú láì bìlà pẹ̀lú pé ìwọ wo ẹ̀yin wo. la ilaha illallah wàláhi wa innaka la'ala khuluqin azim wàláhi òdodo ni ọ̀rọ̀ ọlọ́run tó sọ ń pa anabi sallallahu alaihi wasallam pé ìwọ lọ́ọ́ jẹ́ni tó ṣe wípé wà lórí ìwà tó ga adabani rabbi fa ahsana ta'dibi ọlọ́run ló kọ́ mi lẹ́kọ̀ọ́ ó sì kọ́ mi dáa. wàláì àwọn tí wọn kankan tí wọn ò tó kún ẹsẹ̀ bàtà anabi sallallahu alaihi lónìí tí ẹ bá sọ pé ẹ fẹ́ rẹ́ lómi wọn á ẹ̀yin kò ní mọ̀ tẹ́ ẹ máa pé kí ló tẹ̀ jámọ́ kí ló gbójú lé ni ẹ gba appointment ẹ ẹ tún ṣe kinní kan wọ́n tún wo kámẹ́rà ẹ tún kinní kan after all ẹtù wa lọ́la the same thing ẹtù wa lọ́tùla àákẹ́yìn ah, ẹ̀yin náà lẹ́yìn kékeré ní kí la fẹ́ gbà lọ́dọ̀ wéré sọrí <laughs> pé lójijì lẹ́yìn náà tètè pé ń wéré kékeré la fẹ́ gbà tó lálìjánà ni ọ̀sẹ̀sẹ̀ mà ọ̀sẹ̀sẹ̀ mà pípọ̀ lálìjánà sá so amẹ́wàá anábì wa sallallahu alaihi wasallam obìnrin kan tí ọmọ rẹ̀ kú ọ̀ àgàn sí di sàárè wọn à ń jẹun wọn mọ́lẹ̀ kínní kan ojú ti wọ́n kú èmi lọ́yẹ̀ kọ́ ọ pa bí àwọn obìnrin yorùbá náà máa ṣe sọ kálukú wa ń bẹ̀ báyìí nàbí sọlá àṣìlá ti dẹ́bẹ̀ ẹnu wọn náà wà ń bẹ̀ ẹ ṣe sùúrù ẹ dákun fi mí lẹ́jà ni tó bá kí n tó ṣe mí sí ọ́ ni ọba ti máa bẹ̀ mí lẹ́bẹ̀ ẹ̀yà àṣé kọ̀ mọ̀ pàànàbì ni sallallahu alaihi wasallam ẹnìkan ata ló ló gbogbo sọ ma ẹni tí oníkọ́pọ̀ ti tani fanabi nu a àti tandi ló dé bá tẹ́lẹ̀ tandi tandi ti wá kún báyìí lẹ́gbẹ̀ẹ́ pọ̀ mọ́kú àti mọ̀ sí ànábì sallallahu alaihi wasallam èwo ló le jù a sísẹ ànábì le jù kí àwọn tara gírí kí ni ọmọ olókù ó dilé ànábì sallallahu alaihi wasallam ó nígbà tí mo wá délé rẹ̀ mo rò pé kò débẹ̀ rí ó ní ìǹbá ẹ̀sọ́ kankan lẹ́nu ọ̀nà ilé ìkọ́kọ́ yà mí lẹ́nu pé ah, ah ànábì mà ni òjíṣẹ́ ọlọ́run kò sí páwọn kan sọ ẹ̀yin náà ó túmọ̀ sí pé ẹ̀kọ́ ńlá gbogbo ẹni tí wọ́n sọ àmì ipò ti ṣe àwọn èèyàn wà ń ẹ̀yin náà pé o àmì pé ẹni tí ń wọn ò sì wá fún so ara wọ́n wá wìn lẹ́yìn náà táwọn bá fẹ́ kọjá gbogbo orú àwọn abẹnú gan lónìí tẹ́gbẹ́ wa fẹ́ kọjá títí gbogbo èèyàn àwọn wín ọ ọ torí pé ẹ̀ ń wá wa ẹ̀dá mọ̀kútẹ́ bá ara wa mọ̀ ní fi wá lẹ sáṣẹ o. ọ̀rẹ́ sọ kankan lẹ́nu ọ̀nà ìrọ̀rùn ló tún sọ̀rọ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ tẹ́ríba aslan ẹni tó wọ́ kódà kó se pé nǹkan kan ló gbà lọ́dọ̀ rẹ̀ ó kọ́ kó pé ó nífẹ̀ẹ́ rẹ̀ ni ẹni tí ń wá lọ́wọ́ owó lọ́dún èèyàn wàhálà nífẹ̀ẹ́ rẹ̀ ló fi tọ̀ wá torí pé tó bá pé níní owó náà ni kò sá jẹ́wọ́ nìkan ló lówó ń lò yìí àbí bẹ́ẹ̀ kọ́ ni ó sì tún rere rù ọ́ ni pé tọ́lọ́run bá ní kí ràn lọ́wọ́ wá sọ́dọ̀ ń gbọ́wọ́ rẹ̀ sẹ́wọ̀n pé ó túnbọ̀ sànà kọ́ gbalada lọ́dọ̀ ọlọ́run tí wọ́n bá wá ní tó sì wá bọ̀ ọ fẹ́ fún ó ní kìí ṣe pé òní yọjú sí yọjú sí kọ́ da lóhùn à ẹ dàpọ̀ ẹ má bínú àsìkò tẹ ẹ wá sí owó pọ̀ lọ́wọ́ mi ọlọ́run jọ bo gbogbo aláṣìírí kọ́dà bọ́ fẹ́ ṣe bàjẹ́ ètè o ti kọ́kọ́ o ti rọ lápá wọ́n sì ń pe bàbá ilé yẹn abú yẹn abú ah ẹgbọ́rú ọ̀rọ̀ tó ah ọlọ́run san yín lẹ́sàn-án so bẹ́ẹ̀ ni èsì pé kọ́ wọn fi mú fì kọ́ wọn pera rẹ ní tọ́ọ̀jẹ̀ torí pé ibi tá ṣètọ́ni bá ti ń fi atẹ́gùn sí ọ lápá ni ó ti hàn sáwọn èèyàn pé àsọ ọ̀já mọ̀ nǹkankan àsọ ọ̀já mọ̀ nǹkankan báyìí anabi sallallahu alaihi wasallam ó ṣe sọláàt fún anas ọmọ ọ̀dọ́ rẹ̀ nífà àtọmọ òrukàn kan àti Ummu Sulaym so yàtọ̀ sí wa imam tó wá gbé wọn ti pe sọláàt wọn àti wọn pe sọláàt sọ wá di ọ rí i pé ẹ̀mí lónìí náà. e mẹ́ta ẹ máa bá sọ láti inú àwọn a fira lẹ èèyàn mẹ́ta <laughs> ó sì wọlé lọ irú àwọn ọmọ yẹn mùtàkàbìrú náà làwọn eléyìí àbí òye wa àwọn gbèrà sọ anabi ṣe sọ láti fún ọ wá ní èmi àti ọmọ òrukàn yẹn adúró anabi sallallahu alaihi wasallam ó mùsùlùmí wọn adúró lẹ́yìn wa a ẹ̀kọ́ mbẹ pé ọmọ tó bá ti dàgbà. tó bá ti tójú bọ́ túmọ̀ yàtọ̀ èyí yàtọ̀ séhùn tó ti di mumayyiz òun náà ìdájọ́ rẹ̀ bí ìdájọ́ àgbàlagbà ni bóun náà dúró ti ẹni tó ti bàlágà nínú sáfù nítorí pé mímọ èyí yàtọ̀ sílé yìí yọkọ̀ dínà kó fi yín lẹ̀ lórí sọ́láàtì ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó ní yẹtìm ó túmọ̀ sí pé ọmọdé ni kò ti bàlágà tó tó bá ti bàlágà wọn ò ní pè yẹn tí mù mà àbí òye wa ẹni tí ò ti bàlágà tí bàbá rẹ̀ kú ni wọ́n ń pè ní yẹtìm òun náà ti wá bàlágà ṣé yẹtìm lẹ́tùn pé yẹtìm báwo ó ti parí nù náà bí àgbàlagbà ní ìsinyìí báyìí ìwọ ní ìsìn ó ti di ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn awárànlọ́wọ́ lọ́ọ́ bì kan ọwọ́ akẹ́kùn mọ́lẹ̀ ah, ẹ dákun ọlọ́run nípa yín lẹ́kùn ẹnujú ẹnujú ẹ bá ní tọ̀ tẹ́ ẹ bá ní nujú nujú ntọ́ ṣẹlẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe rí mi yá ọmọ òrukàn ni mi ní tání ẹ yìí sọ ọmọ òrukàn ẹ yìí sọ ọmọ òrukàn ìwọ adúrú rẹ lọmọ òrukàn òrùkọ yé wa ìyá òsínbàbò òsín wọn kíni ìwọ ti dàgbà so yẹtíìm tí wọ́n bá pè é yẹtíìm ó túmọ̀ sí pé pé tí bàlágà so irú eléyàn ló wà pẹ̀lú Anas àwọn méjèèjì dúró lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam eléyìí sì túmọ̀ sí pé ọmọdé kékeré tí ò ní sáfi sọ̀láàtì sílẹ̀ àbùkátà pé káníkù náà lọ fọ́ọ̀mù sáfù kan lọ́tọ̀ ṣùgbọ́n ṣe ni ó dúró sẹ́gbẹ̀ẹ́ àgbàlagbà ńṣe ni ó dúró sẹ́gbẹ̀ẹ́ àgbàlagbà dídúró sẹ́gbẹ̀ẹ́ àgbàlagbà yẹn ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní jẹ́ kó fi sọ̀láàtì sílẹ̀ kò sì ní jẹ́ kó máa lọ kó máa bọ̀ eléyìí ọjọ́ ìbáwọn bákan náà obìnrin tó bá ń ṣe sọ̀láàtì pẹ̀lú àwọn ọkùnrin ẹ̀yìn ni ó dùn ó gbọ́dọ̀ dúró tì wọ́n lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn ni ó dùn so eléyìí túmọ̀ sí pé la salata li munfaridin khalfa as-saf kò sí sọ̀láàtì fẹ́ni tó dá nìkan wà lẹ́yìn sáfù ó ní í ṣe pẹ̀lú ọkùnrin ni yàtọ̀ sí obìnrin abẹ́ ìgbọ́ bá di sí náà ṣe wà ní lemonfaridin kìí ṣe lemonfaridatin lemonfaridin fẹ́ni tó ń dánìkan wà lọ́kùnrin khalfa saf lẹ́yìn sáfù àmọ́ obìnrin aslan ńbọ̀lá ayé tiẹ̀ ẹ̀yìn náà ni bóun nìkan bá wá dá dúró ní sáfù sísọ láti rẹ bàjẹ́ kò bàjẹ́ àlàáfíà ló eléyìí jẹ́ bó ti so jẹ́ńbẹ̀ o. alimami bukhari àti muslim ló gbà wá lẹ́yìn náà wọ́n mú hadithi abibakra radiyallahu anhu wa abibakra yìí ó yàtọ̀ sí abubakar o abubakar abubakrin lélẹ́yìn eléyìí abubakra táwa ní tiẹ̀ eléyìí ló gba àdìsí wá pàànàbí sallallahu alaihi wasallam ń lọ síbi kanjọ́ kan ìgbà tó di ọba kí wọ́n ti ṣe sọ̀lá ó sì lọ sílé rẹ̀ ó lọ mú sọ̀lá tiẹ̀ wá ó kì í jàmá pẹ̀lú àwọn aráalé rẹ̀ Abubakar yìí ni so ṣùgbọ́n Abubakrin Abubakrin ó ní Abubakar yìí. Ọ wá sí masjid lọ́jọ́ kan nígbà tí anabi sallallahu lọ́wọ́ wasallam ṣe sọlá ó sì bá pa anabi ti rùkú òun á rùkú kó tó débi tí sáfù parí sí bí kéèyàn máa gbẹ̀yìn bọ̀ báyìí ọwọ́ abá yìí pé ìmáàmù ti rùkú wo sì fẹ́ kíráka yẹn bọ́ ọmọ lọ́wọ́ kó sì wá wọnú masjid lọ́ba rùkú kíráka yẹn má bàa bọ́ ọmọ lọ́wọ́. lẹ́yìn rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní rìn títí títí ó fi dé sáfù gbà tí wọ́n parí sọ́lá anabi sallallahu alayhi wa sallam wọ́n á sọ fún pé zaadakallahu hirsan wala ta'ud ọlọ́wọ́n bó ṣe àlékún ojú kòkòrò àti fẹ́ sẹ̀sìn fún ọ àmọ́ ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ alimami al ló gbà wá. Abu Dawud àwọn ṣàfikún wíkẹ́ faraka adúna sọf ó ti rò kú kó tó dé sáfù thumma masha ila sọf lẹ́yìn rẹ̀ lọ́wọ́ àrìn lọ sí sáfù ní rùkú òní àbí lẹ́yìn ìgbà tó gbórí sókè láti arúkú ẹ̀kọ́ pọ̀ nínú àdéhìí gan nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ òun náà ni wípé àsìkò tí wọ́n bá ti gbé sọ láti dúró anabi sallallahu alayhi wa sallam wọ́n ní tí ti gbé sọláàtì dúró ẹ gbọ́dọ̀ máa sáré bọ̀ níṣẹ́ ni kẹ́ ẹ máa lọ síbi tẹ́ ti ṣe sọláàtì yẹn lẹ́ni tí ń rìn ẹ sì máa rìn tọ̀wọ̀tọ̀wọ̀ ẹ máa rìn tọ̀wọ̀tọ̀wọ̀ yìí sì pé ẹ máa rìn jàbùjàbù ní rìn tẹni tí ń sá ń sojú kòkòrò pé kó wọn tètè lọ báraka yẹn nítorí tí wọ́n bá ń fẹ́ kọ báraka láti pìlẹ̀ ìgbà tó jáde sí kọ́ jáde àsìkò tó wá masjid sí kọ́ wá masjid má sì gbàgbé pé ńgbà tí òun lọ ṣe sọ láti ní ìsinsìn lọ fẹ́ lọ bá Allahu Rabbul Alamin ní ọ̀rọ̀ jẹ́jẹ́ ìwọ tó wàá bá Allah ní ọ̀rọ̀ jẹ́jẹ́ sọ yẹ kápẹ́rẹ́ lọ bá débẹ̀ kọ́ ọmọ wa mí pókanpókan nígbà tó bá dé sáfù kọ̀tọ́ o Ànábì sallallahu alaihi wasallam ni ẹ máa rìn bọ̀ ni ẹ má sáré ẹ sì máa rìn bọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé tàpọ́nlé níta ẹ bá bá ẹ̀yin náà ẹ bá wọn ṣe níta bá ti bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ pé àbí ẹ san gbèsè rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀kọ́ ńlá ni bó tilẹ̀ jẹ́ pé àwọn apá kan nínú àwọn sẹ́lẹ̀fù sọ̀ọ̀lẹ̀ wọ́n ní tí wọ́n ti ṣe ìkọ́ọ̀mà ká yára wá sí masjid torí sábẹ̀ kú ila magfiratin min rabbikum wa sari'u ila magfiratin ẹ ẹ ẹ so lórí borí ẹ yára sòṣùgbọ́n àdìsí yẹn ti fi hàn wá pé àyà yẹn kò tọ́ka síbi ti sọ̀láàt ti sọ̀láàt wọ́n ti máa ti gbé sọ̀láàt ẹ máa bọ̀ tọ̀wọ̀tà pánlé ẹ má sáré ilé yẹn jẹ́ báwọn eléyìí tó túmọ̀ sí pé ńgbà tí o bá dé tó bá bá pé ìmáàmù ti rùkú ọ̀ tó bá rọ̀ ọlọ́run láti wọnú sọ̀láàt tọ̀wọ̀tà pánlé láì sáré ọ̀dà bẹ̀ tí o bá nírọ̀ ọlọ́run láti wọ sọ́láàt tọ̀wọ̀tà pánlé àyàfi pẹ̀lú kọ́ sáré máwùlẹ̀ sáré o kọ́ ọmọ pé nítorí ọba bá nílò ọba àwọn fi bẹ̀rẹ̀ ìtọ́ bọ́ ọmọ lọ́wọ́ o ti máa bó ṣèṣe. bákan náà nínú ẹ̀kọ́ tó wà nínú àdéhìí yìí ó ní wípé ìgbà tí wọ́n ti sọ wípé nínú àdéhìí míì nítorí ọba bá kò kí i kò ní ìdí pé ńgbà tó fẹ́ wọn masjid kó máa ṣe subhanallah subhanallah la ilaha illallah so that imam ó fi dúró dì ọ́ àbí inna Allaha ma'as sabirin kọ́lọ̀ ń bẹ pẹ̀lú àwọn sùúrù so eléyìí kọ́ ni nǹkan tó yẹ kọ́ máa ṣe nínú ẹ̀kọ́ tún wà ń bẹ̀ òní pé Abubakar radiyallahu anhu ọjọ́ kan gẹ́gẹ́ bí àwọn míì nínú àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n máa ń sojú kòkòrò ike kíráka ọmọ bọ̀ máa wọn lọ́wọ́ ló fi sáré tètè wá ló fi rùkú kó tó débi tí sáfù parí sí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nu wa náà ti ṣe bẹ́ẹ̀ rí gbèsè ayé wa kọ́dà ẹlòmíà máa sáré eré bẹ́ẹ̀ tí ò ní rántí bóun ti ẹ̀ sí Allahu Akbar kankan tí ó sáré lọ bá imam àìmọye èèyàn ní í sì ṣe bẹ́ẹ̀ òun ti ẹ̀tí lè rìn débi tí sáfù parí sí ṣùgbọ́n tó ṣe pé ó rùkú lẹ́yìn tí lè máàmù ti gbórí sókè tí ó sì máa ń pò ń bá rùkú ó sì bá ìmáàmù rùkú torí ìmáàmù ti sẹ́mi Allahu liman hamida ni wọ́n dé ẹ̀mọ̀ pé ìmáàmù ti ń gbórí sókè nù tọ́ ǹjẹ́ káfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ta pọ́nlé ká máa fi bọ̀ wá sí àyè ibi tá a ti fẹ́ ṣe sọ́lá ká sì sojú kòkòrò láti rí wípé àfìgbà tá a débi tí sáfù pin sí la tó bẹ̀rẹ̀ sọ́lá ẹni tó bá wá bá ìmáàmù fi rúkú wọ̀ tí ìmáàmù ò tí ì gbórí sókè tó bá fi bá rúkú ò ti bá sọ́lá àdìsí tọ́ka síbẹ̀. eléyìí sì ni ìtumọ̀ táwọn olùmọ̀ fún àdìsí tó ní man adraka raka'atan min as-salati faqad adraka wọn tó bá ti bá raka kan nínú sọlá ó ti bá sọlá raka wọn ní ruku torí pé araka tó tó dọrọkù bí ìdọrọkì ruku ẹni tó bá bá ruku lásọpọ bá raka torí ẹ ló ti wá nínú hadith tí imaamu abu dawud gbà wá ikú anabi sallallahu alayhi wa sallam sọ yìí pé idha ataytum wa nahnu sujudun fasjudu wa la ta'udduhu shay'a tẹ́ ẹ bá wá sísọ̀lá tẹ́ ẹ bá yí pé orí ìforíkanlẹ̀ làwa wà ẹ̀yin náà ìforíkanlẹ̀ o àmì ẹ̀ má kà á kún kankan ẹ̀ má ka ìforíkanlẹ̀ yẹn kún kankan ayé man adrakal imaama fi sujudi lam yudrikir raka'a ẹni tó bá pé níforíkanlẹ̀ ló ti bá imam pọ̀ baraka ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ìgbà tá a ti mọ̀ ẹ́ pé rúkú iná ìlànà sí rúkú abaraka àbá abaraka ẹ jẹ́ ká ṣe sùúrù ká dé sáfúná ká tó di pa àrùkù tó bá jẹ́ pé rùkù ni mo bá bá imam mo ń bùkátà láti ṣe Allahu akbar méjì Allahu akbar lil ihram tẹni tó bẹ̀rẹ̀ sọ́lá mo gbọ́dọ̀ ṣe eléyìí tí ó wáyé pẹ̀lú àníyàn lẹ́ẹ̀kan náà Allahu akbar ti rùkù mo gbọ́dọ̀ ṣe súnà lòun ọwọ́ ń bẹ nínú àwọn ẹni tó bá imam ní rùkù tó ṣe pé Allahu akbar ẹ̀yọ̀kan ní máa ṣe. kwụsị sí tó burú tó bá pé Allahu Akbar kan tó ṣeyún àníyàn pé Akbar ti bẹ̀rẹ̀ sọ̀láàtì ni mo se níbẹ̀ pẹ̀lú ẹ̀ sẹ́mi kó lọ́ra yàn Allahu Akbar ti pé mo lọ rùkú kì í sọ̀ra yàn súnà ni jẹ́ pé ti súnà lọ bá lérò pé ó sẹ́yìn ní ò ní eléyìí jẹ́ bẹ́ẹ̀ ọ̀dà Akbar ní kò yẹn ọba ìmáàmù ní rùkú sáyé àti kò sí kátó wá pé du'a ul istiftah kò sí asopẹ la salata liman lam yaqra bi ummil kitab kò sí sọláàtì fẹ́ni tí o bá ti ké fatia ìwọ ò tiẹ̀ ké fatia kankan rúkú lọ bá imam hadithi yìí sì fi hàn pé o ti bá sọláàtì o ti bá sọláàtì eléyìí túmọ̀ sí wípé nígbà tí túláàsì bá mú má bá fatia kò sí nǹkan kan tó ṣe sọláàtì wa láìdáa nígbà tí túláàsì tó bá múni má bà fatiha tó múni má ké fatiha kò sí nítòsí sọláàtù wà láìda so la salata liman la salata liman lam yaqra bi ummil kitab eléyìí jẹ́ bẹ́ẹ̀ fẹ́ni táyè bá gbà láti ṣe fatiha ṣùgbọ́n tọkọ̀ láti ṣe fatiha torí ẹ̀ kò nídìí kó ọmọ ṣẹ̀ṣẹ̀ wá béèrè pé ṣé yẹn bá bá ìmáàmù rúkú ńkọ́ eléyìí ti kú ń o torí hadithi Abi ó ti fi hàn wá báwọn. tó ǹjẹ́ tá a bá mọ̀ bẹ́ẹ̀ ìgbà ẹni tó bá ìmáàmù ní rúkú ọ̀ tó bá ti rúkú pẹ̀lú ìmáàmù ọba sọ̀là ibi tá a ṣiṣẹ́ ti bá sọ̀láàtù àbí bákàrà ń bí onípa àwọn ti rúkú kún tó dé ibi tí sáfù parí sí. so eléyìí sọ̀wọ́ adá bẹ́ẹ̀ àbí ọ̀dá bẹ́ẹ̀ ọwọ́ alátọ̀dọ̀ ibn zubair abdullahi ibn zubair radiyallahu anhuma nílẹ̀ ìgbà wọ́ọ̀rọ̀ eléyìí ti alhaithami nínú majma'i zawaid tẹ́lẹ̀ rijaluhu thiqat ọmọ ẹgbà wọn ni ó wá látọ̀dọ̀ tiẹ̀ nínú nǹkan tí àpọ̀ àtúgbà wá ó ní ó sọ tẹ bá dé tí ìmáàmù bá ti rùkú kò burú kẹ́ rùkú kẹ́ tó dé sáfù kẹ́ máa lọ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tẹ́ fi débi parí sí wọ́n sì ní àpọ̀ òun náà máa ń so gbogbo eléyìí yẹn ọkàn wà fún pé ká mọ̀ pé apá kan náà aṣíwájú rere máa ṣe bẹ́ẹ̀ ni àmọ́ wà fún àbí òye wa torí súnà anabi sallallahu alaihi wasallam sàgbà gbogbo ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam sọ fún ẹni bá bá ìmáàmù bá kò sí so wọn wá sọ pé nínú rìwáyà kan arákùnrin yìí sáré débi pé anabi sallallahu ń gbọ́ bí ṣe ń mí túpetúpe gbàtí wọn parí sọlá wọn á ní ta ló ṣe báyìí báyìí báyìí anabi wa sọ pé zadakallahu hirsa ọlọ́run ṣe àlékún ìgbìyànjú látàrí àti ṣètò ọlọ́run fún ọ ọlọ́run ṣe àlékún ìgbìyànjú láti máa bá sọ láti fún ọ wala ta'ud ṣùgbọ́n àbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n àbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn pẹ́ni tá a bá fẹ́ gbà wá kíwà lọ́dọ̀ rẹ̀ ìwà tí ọ̀dà lọ́dọ̀ rẹ̀ àkọ́kọ́ ṣàdúrà dáadáa fún barakallahu fik ahsanallahu ilaik ẹ nítorí ṣe yóò dá ẹgbẹ́ barakallahu fi hmm? fún ọ ọlọ́wọ́ ṣe dáadáa fún ọ á ìgbà wu yóò mọ̀ dáa ẹnì kan ara rẹ̀ ó tutù ha O si dàbí ìgbà tán fẹ́ mi lé wọ́n ti pọ́n di ọ a torí pé ni ọ bí ìbá ṣẹni ibú wa sọ láti àbí òye wa so. wọ́n zaadakallahu hirsa so ẹ̀kọ́ ń àwọn ẹ̀kọ́ tó dáa tó dáa yun ti ká máa bẹ lọ́n kó jẹ́ lò torí àti lò rẹ̀ máa ń ńgbà tí ọba torí inú ti bí ọ ọkàn máa da bọ́ǹbù lẹ́nu tẹ̀yẹ́ni tó bá lè kóra rẹ̀ ń tó lè lu ẹ̀kọ́ tó dáa yun irú wọn lọ dáa jù ó ṣé ọ̀bọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ mà nítorí tí ọba tó ṣe bẹ́ẹ̀ ò ní ní sọ̀láàtì ni nítorí pé la salata li munfaridin khalfa saf kò sí sọ̀láàtì fẹ́ni tó bá dá nìkan dúró lẹ́yìn sáfù ṣètùmọ̀ rẹ̀ ni ọ̀bọ̀dọ̀ tó ṣe bẹ́ẹ̀ mà nítorí alqawlu fil juz'i kalqawli fil kull nígbà tó jẹ́ pé abala kan sọ̀láàtì ó ti bẹ̀rẹ̀ rẹ̀ níbi tí ò síbẹ̀ náà lásán pé ńgbà tó ti bẹ̀rẹ̀ abala kan abala kan ò lè jẹ́ ní tí ọ̀dà kí yòókù ọ̀dà síbẹ̀ ni apá kan nínú fuqaha ò sọ bẹ́ẹ̀ ike ọ̀bọ̀ tó ṣe bẹ́ẹ̀ mà tó bá tó ṣe bẹ́ẹ̀ sọ láti lọ bàjẹ́ ni kí ló dé tí ọ̀rá bàjẹ́ lónìí wọn ni tọ́fà tí òfin bàjẹ́ lónìí ni pé wọ́n gba àwáwí rẹ̀ wọn ò pé sọ láti rẹ bàjẹ́ nítorí aláìmọ̀kan ni àìmọ̀kan dà láàmú bẹ́ẹ̀ ẹ sì ti mọ̀ pé àìmọ̀kan ó mú àyè ká ṣe àfojúfòdà fún yàn lọ àbí kílẹ̀ tó bẹ́ẹ̀ ṣe fún gbà tí ọmọ tí bẹ́ẹ̀ ti kọ́ lẹ́kọ̀ọ́ nísìnyí omi nìkan máa ṣe máa so wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn fuqaha kan sọ pé rárá ànábì sọ pé kìí ṣe wala ta'ud ọgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ torí pé sọ́sọ́ láti rẹ̀ bàjẹ́ tẹ́lẹ̀ náà kò kúkú bàjẹ́ àbúrò má ṣe bẹ́ẹ̀ mọ́ kìí ṣe tánàbí sọ nù nítànàbí sọ ni pé wala ta'adu wala ta'adu ọ̀hún ọ̀tún sáré má ọlọ́run ṣe àlékún àti máa gbìyànjú láti bá sọ láti fún ọ ọ̀hún ọ̀tún sáré wá sí masjid mà òun náà mú àbí òun wọn ló mú tẹ́ bá ló mú àti pé tọ́ ọ bá dánìkan dúró sáfù sísọ láti rẹ bàjẹ́ kò bàjẹ́ lọ́dọ̀ àwọn fòkànhá òtún wọn tún rìwáyà wa bẹ́ẹ̀ ni òkè ti pé àwọn náà kàn ró bẹ́ẹ̀ o rìwáyà wa pé wàlá táàdù ọ̀gbọ̀dọ̀ máa sáré wọn sọ pé wàlá táàdù nítorí pé ni tó bá sì jẹ́ náhíyà yóò mú kí harafi tó gbẹ̀yìn fi'il ká parẹ́ nígbà tó bá ti jẹ́ harfa so rìwáyà wa pé wàlá ta'du riwaya yìí sọ pé wàlá ta'ud ọ̀bọ̀dọ̀ tún padà sí bẹ́ẹ̀ mà gbogbo èyí òwú tó bá gbogbo èyí òwú tó bá jẹ́ àdéhìí tí ó sáà lẹ́yìn sáfù òun bọ̀ ṣùgbọ́n èyí táwọn tá a sì sàlẹ̀ sàǹbí ó pé wàlẹ́ ata old ọ̀gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mà ọ̀gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mà wàyí là kí ni wọ́n ń bá wí sí kí ni wọ́n ń bá wí sí ọ̀gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mà ẹ̀yin ọba ìpè tún sáré ẹ tó agbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mẹ́nà gbogbo ẹ̀ torí kí ló ṣe tẹlẹ náà ó sáré O ó tún dá dúró pé wọ́n ṣe báwí lórí àìdá kan tí ní báwí lórí àìdá mi ànábì máa ní sallallahu alayhi kì í sá sọ pé èèyàn ṣẹ̀ṣẹ̀ mẹ́wàá máa máa fẹnu ra kan robo ẹ àbí ìwọ náà ṣé ìwọ náà sòbóòlù ànábì ó sì wá báwí lórí ẹyọ kan tí ò ní báwí lórí yòókù pàápàá jùlọ ọ̀rọ̀ tá à ń bá a sọ nísìn sọ̀rọ̀ bí ó ṣe máa ta bàtà ta fìlà ni àbọ̀rọ̀ bí ó ṣe sin lọ ẹsìn mọ̀kọ́ ànábì sallallahu alaihi wasallam kò gbé nǹkan kan pamọ́ nu tọ́lọ́wọ́n bá fi ràn. ya ayyuhar rasulu balligh ma máa bẹ̀rù a sì sọ fún ọ tún sọ láti ṣe ní ìsìn torí pé ọmọ ni síbẹ̀ yìí náà mọ̀ pé bomi náà wà tí ti ṣe nǹkan tí ọ̀dà tó lè ba sọ láti jẹ ṣùgbọ́n táwọn ànábì òní kó tún sọ láti ṣe nítorí pé kíni kò yọ lọ sọ̀rọ̀ nù sọ láti tó sí kó tún sọ láti kí torí pé mà torí pé mà nítorí ní nǹkan tó ṣe pé wọn ò ní gbà wá wí èèyàn tó bá pé èèyàn máa mà sí i so eléyìí jẹ bó ti ṣe jẹ torí ẹ ò lè fi àdìsí iṣẹ́ rí fẹ́ni tí ń dá sọ láti ṣe lẹ́yìn sáfù àwọn ẹni tẹ́sí sọ pé o lè dá sọ láti ṣe lẹ́yìn sáfù wọn lẹ́rìí mi ìjọ àdìsí lọ àwọn tẹ́sí sọ pé tí wọ́n bá dá nìkan dúró sọ láti rẹ lálàáfíà àdìsí nìkan ńlẹ̀ rí wọn ẹ sì ti mọ̀ yín pé àdìsí yóò túmọ̀ sí pọ́ bẹ̀rẹ̀ sọ láti bẹ̀rẹ̀ dópin lẹ́ni tó dá dúró lẹ́yìn sáfù àdìsí yìí sì tún tọ́ka sí pé ànábì bá wí níta nàbí báyà wí sí ṣé lẹ́yìn ọmọ sọ fáwọn èèyàn pé kò burú ẹ máa gbé tó ẹ̀mí. fẹlẹ ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀ ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ dáníkà dúró ní ẹ̀yìn sáfù a sì gbọ́dọ̀ máa sáré wá sí masjid. bẹ́ẹ̀ kí lọ fẹ́ sáré sí tí wọ́n bá ka sọ láti yẹn kún ṣe bó ti dé tipẹ́ abọ́ ni ti dé tipẹ́ ni wọ́n pe sọ́láàtì láti bí ìṣẹ́jú mẹ́wàá kálukú wọ́n tún jókòó tẹ́tẹ́rẹ́ ẹ wá lọ sí masjid ah, inshallah inshallah wọn àwọn ṣe kọ́ ọmọ wọn ti sàlọ́lá inṣàlá wọn ṣe kọ́ ọmọ àwọn ọlọ́wọ́ akpọ̀ wọn ti bẹ̀rẹ̀ sọlá inṣàlá kó tó rùkú wọn tún ti rùkú olóyún náà tó inṣàlá nígbà tí wọn bá fi bẹ̀rẹ̀ rákà kejì á títí wọn ti sàtáyà wọn sàlámà wọn ò ní sàlámà ń dè bẹ́ẹ̀ ń bá sọlá sọlá tó lọ fẹ́ bá lórí tẹ́híyá mo rò pé fura bẹ́ẹ̀ so àwọn ẹni tí wọ́n sì fẹ́ sóríire àwọn máa ń du àti dúró sáfù alákọ̀ọ́kọ́ kò sì lè dúró ní sáfù alákọ̀ọ́kọ́ ní rọrùn wàá tètè dé masjid so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ eléyìí túmọ̀ sí wípé kájẹ́ni tí wọ́n máa sojú kòkòrò àti ṣe tọ́lọ́run ká sì máa ran ara wa lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ ká tètè máa dé masajid ká sì máa ṣẹ̀sìn bọ́lá wọn bá ti ṣe ń fẹ́ eléyìí ń bẹ nínú tọ́lá wọn bá fẹ́ wá fún nítorí ká lè bá a sóríire ọlọ́wọ́n bá kó sí wa lólóríire ọlọ́wọ́n bá kó ràn wá lọ́wọ́ lórí àti máa fi àwọn nǹkan tá à ń gbọ́ yé sí wa ó ṣe wíwí àti gbígbọ́ rẹ̀ ní àmì oríire fún gbogbo aláyàtọ̀ kìyàmù wọ́n máa ṣe lámì orí ibu subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.